نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له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 lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọpẹ́ àti ẹ̀yìn fún ọlọ́run ọba ọba tó ní ọpẹ́ àtẹ̀yìn àlékún ìkẹ́ ọlọ́run orí ajẹ́njẹ́ tán ọlọ́run kó máa bá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ ní gbogbo ọ̀rọ̀lẹ́ báyìí nínú Ramadan a máa ń ṣàlàyé àwọn ìtumọ̀ al-Qur'an a máa ń ṣàlàyé fúnra wa tá a máa sí tafsir al-Qur'an. Sura Suratu Al-Imran ibẹ̀ láwà àyà tí a ti òun náà ni àyà ninety ìtọ́nà ọba ọba àlekè ọlá tí funfun wa nírò nípa àwọn tí wọ́n kú tí wọ́n ṣe Islam wọ́n kú lérí gèfèrí wọ́n kú lérí ẹ̀sìn tí wọ́n ń ṣe sọ́tọ̀ tí Islam ọlọ́ọ̀ni rẹ̀ ni bẹ́ẹ̀ ọlọ́ọ̀ni túbátúbá nígbà tí ikú dé ni wọ́n ń túbá ọlọ́run lọ́wọ́n lè gba tútúbá ẹni náà òun ló fi jẹ́ pé tútúbá tó wúlò fún yàn òun nìyí tí yóò ti máa pọ́ka kú ẹni tí ó ṣe Islam tó wá dásìkò tí tó ipò òun ti fẹ́ kú tó wá ní òun ti wá di mùsùlùmí báyìí nísìnyí ọlọ́run ló ti kọjá fún o ó ti kọjá nítorí pé ó ti pọ́ka kú lọ́wọ́. náà mi tí a ti bẹ̀rẹ̀ òun náà ni ayé ọlọ́run tó ní innal ladina kafaru wa matu wa hum kuffaru falan yuqbala min ahadihim. ملء الخرد ذهبا ولو افتدى به أولئك لهم عذاب عليم وما لهم من ناصرين الله أكبر كبيرا الله ما سيانك في ريو ìwà tí yẹn máa ń ṣe tí yẹn fi ń dìgè fèrí ọlọ́mọdé alẹ́ wù áyà yìí ó ń sàlàyé fún wa pé gbogbo ẹni tó bá jẹ́ kèfèrí tí bá ṣe mùsùlùmí gbogbo ṣẹ́ dáadáa tó bá ṣe àṣedànù ni. tó bá ń ṣe àwọn dáadáa yìí ọlọ́run máa kọ́ kalẹ̀ fún ọ ẹni tí ó kì í ṣe mùsùlùmí ti ń kírun ọlọ́run máa kọ́ fún ẹni tí ó kì í ṣe mùsùlùmí ti ń tọrẹ ọlọ́run máa kọ́ fún. ẹni tí ó kì í ṣe mùsùlùmí kọ́lọ̀ tún lọ mọ́kà ọlọ́run kọ́ kalẹ̀ fún kọ́dà bí máa ń bá gbààwẹ̀ náà ọlọ́run kọ́ kalẹ̀ fún. òun ló fi wà nù Al-Qur'ani Karim gbogbo ń ń fún ni ọlọmọ fi hàn án. hadha àwẹ̀ rẹ̀ rí tó ń gbà láyé wa irun rẹ̀ rí ń bá wọn kí láyé. gbogbo dáadáa tí ń ṣe òun ni ọlọ́run fi hàn án àmọ́ nítorí pé lérí kèfèrí ló kú sí olúwa ní wájà ẹ́n ọlọ́run àṣírí àbáhá ọ̀nfúrọ̀ fún un wájà náà àbáhá ọlọ́run lá kú dànù fún un ni kò ní sàǹfààní fún un. àmọ́ tó bá yẹ pé wá gba Islam kó tó kò láyé gbogbo dáadáa òun ọlọ́run á kọ fún un. ló fi jẹ́ pé ẹni tí ó kì ṣe mùsùlùmí tó padà wá gbà Islam wọ́n máa ń kọ́ lọ́wọ́ máa púpọ̀ wọ́n máa ń kọ́ lọ́wọ́ púpọ̀ ọlọ́run afẹ́ fún wa ń ròyìn àyín pé ó ní iná ya gèfèrí pẹ̀lú ọlọ́run àwọn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ àwọn ọ̀nà tí wọ́n fi ya gèfèrí pẹ̀lú ọlọ́run ọba pọ̀ àmọ́ èyí tí ó sọ́pọ̀lọpọ̀ nígbà òun mọ̀ lóko ẹni tí ìbá ṣe mùsùlùmí là ń bá wí ni. tàbá ní ẹnà lẹ́dínà káfàrú abáláwọn tán ya gèfèrí òun rò pé àwọn tí wọ́n ṣe mùsùlùmí náà ń bá wí ni. ìsì ń bẹ́nu ẹlòmíì tó náà ń jẹ́ mùsùlùmí tí wọ́n anú ìsìláàmù tí ń kírun tí ń gbáwẹ̀ jẹ́ bí mùsùlùmí tí wọ́n ń pè lóko mùsùlùmí làkọ́dí káfàrọ̀ òun náà ti gèfèrí torí pé fi ṣe àwọn kankan tí islam lọ pé téèyàn bá fi lè ṣe nǹkan báyìí téèyàn bá ṣe nǹkan báyìí ni mo ń sọ̀rọ̀ àdìgẹ̀ fèrè. olóòfin jẹ́ pé àwọn nǹkan tí wọ́n ń sọ̀rọ̀ àdìgẹ̀ fèrè bẹ́ẹ̀ báyìí nípa tó kó síbi ẹnu mùsùlùmí bí ẹ bá ń jẹ́ abdullahi tó bá ṣe nǹkan kan nínú nǹkan tọ́lọ́ ọba ní bá fi lè ṣe ó di gèfèrí kàkọ́dí kánà mìíràn káfírí òun náà ti bá dájú àwọn gèfèrí tá à ń sọ yìí lọ so ẹlòmí ò rò pé báwọn kéyìn náà lẹ́ẹ̀dí náà káfàárù ẹ̀hán táyà gèfè yìí yóò rò pé báyà wọn ti èsì mùsùlùmí nìkan náà ń bá wí ó ṣeé ṣe kí wọn náà wà ń bẹ kì í ṣe pé bá jẹ́ kírísítẹ́ nìkan ni abẹ́ni tó jẹ́ jù nìkan àbáwọn tó jẹ́ abọ́gupẹ̀ abọ́gibọ̀ ọ̀pẹ̀ nìkan náà ń bá wí ó lè wà nù mùsùlùmí náà lápèjúwe ó láwọn ọ̀nà tí yẹn fi yàgò fífẹ́ lọ́wọ́ ọba èyàn lè jẹ́ èyàn máa èyàn lè jẹ́ mùsùlùmí kó máa kírun kó máa gbààwẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí àmọ́ ń ṣe méjì nínú imán lápèjúwe kéèyàn máa dáwọ́tì kó máa gbọ́ pé wàá dìgbà lè kíyámà ọlọ́run gbé ẹbùwà dìde kó máa dáwọ́tì ẹ̀ ọlọ́run gbé àdìde so possible ká tó padà di nǹkan báyìí ó ń dáwọ́tì kìíní yẹn lakọ́dí káfàrà òun lè ṣe mùsùlùmí ọjọ́ náà tí èèyàn bá ti ní dáwọ́tì imán pé sọ́lọ́ ń bẹ ọkọ̀ lọ́sàgbádé èyí gbábẹ́ o èyí gbọ́ ọ̀sẹ̀ méjì mẹ́ èyí gbọ́ ọ̀sẹ̀ méjì bákan náà nú àwọn kúfù nǹkan tó lè sọ ní káfí níwájú ọlọ́run ọba tí yẹn bá jẹ́ mùsùlùmí tẹ̀tẹ́lẹ̀ wọ́n ní kófúrú alikẹ́dìbì kófúrú inkar wà tẹ̀dìb kófúrú inkar wà tẹ̀dìb èèyàn lè di gèfèrí nítorí pé ń takò ọlọ́run ń takò àyà ọlọ́run àbí kó mọ pọ̀lọ́ ọlọ́run bá nírọ́ ìkankan náà ní méjèèjì èèyàn lè di gèfèrí látara bẹ̀ kọ́lọ̀ ní báyìí nìkan rí ìwọ ní òrí bẹ́ẹ̀ òun ló fi jẹ́ pé gbogbo ẹtí máa ń dìnnà òfin ọlọ́run ọba kan láwọn òfin tó rinlẹ̀ tí kò sẹ̀ nídìí kéèyàn kéwú ẹ́ wọ́n ń gbà mí kò sẹ̀ nídìí kéèyàn di mùsùlùmí kéèyàn tó hàn pé àwọn òfin ìsìlámù lélẹ́yìí tó bá nísìnyí lápèjúwe ọ̀rọ̀ hijab mọ́sálá kọ́dẹ̀ tí èsè mùsùlùmí pé hijab wíwọ̀ àwọn onímọ̀ wọ̀ ó pé mùsùlùmí wọ̀ ẹni tí èsè mùsùlùmí máa abẹ́ẹ̀kọ́ ẹni tí wọ́n pé ẹni tí èsè mùsùlùmí ní àwọn tó máa ń lo hijab tó máa ń lo bòrí àwọn mùsùlùmí ni kéèyàn wá ní kò sí hijab nú ẹ̀sìn. hádà kúfùr kúfùr inkar wa takdhib gbogbo ń tọ́lọ́ wọn bá bá pé báyìí nìkan yìí rí tí wọ́n ní òrí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ ń kárò ọlọ́run gbogbo ń tà nẹ́bí sallallahu alaihi wasallam tó bá ní báyìí lórí tí wọ́n ní òrí bẹ́ẹ̀ kárò ànábì nu ìyẹn lè ti kèfé látara bẹ̀ ṣe pé tí wọ́n ń fẹ́ júdíẹ̀ díẹ̀ ní ti báyìí ó ti fẹ́ kó kó pèrí ńlọ àìmọye mùsùlùmí ti ń ṣe ìkárò òfin ọlọ́run lónìí kọ́dà ṣẹ̀ríà tó dájú tó hànú kùhánì pé àsáàrìkù wà sáàrìkọ́ fẹ̀kìtẹ́rù ẹ̀dìyàhùmá nǹkan tó kílì ànú kùhánì láyà tájì la tafsir wala tahwil eléyìí ò ní ìdí rápárápá rẹpẹtẹ àsáàrìkù lábáwá ni ní ìbá jàre lọ́kùnrin wà sáàrìkọ́ ní ìbá pàdé máa rẹ̀ pé pé sáàrìkù gbé bá àìdíyàhùnmá wọn ni kò sínú òfin Islam bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan nínú àwọn ọ̀nà tí gbèfè níwájú ọlọ́run ọba tó sì ń pe ẹ̀ mùsùlùmí tẹ̀tẹ́lẹ̀ òun náà ni kófúrú alibogbo kófúrú alibogbo èyàn lè gbèfè nítorí pé ó ń kórìíra kankan náà òfin ọlọ́run kọ́dà bí máa ń ṣe àfáwá Sheikh Muhammad Abdul Wahab rahimahullahu ta'ala ó ní mọ̀nbọ́gbọ̀ ẹni bá bínú kankan mímọ jáha bíhi muhammadu sallallahu alayhi wa sallam ẹ̀wọ̀ kan nínú nǹkan tá ní muhammadu wa wàláwo amila bíhi kódà kẹ́ni yẹn máa ṣe fọwọ́ káàpìrù gèdè ilé ń tọ̀ pẹ̀lú pẹ̀lú òfin pẹ̀lú ẹ̀rí ni bá dhalika bi annahu karihu ma anzalallahu fahbata amalahum nítorí pé wọ́n kórìíra òfin tọ́lọ́ ń sọ kalẹ̀ ọlọ́run sì bà gbogbo sẹ́wọ̀n jẹ́ ọlọ́run ní bà gbogbo sẹ́jà àti kéèyàn jẹ́ kékeré. ẹ máa rẹ àbí kéèyàn jẹ́ mùsùlùmí kó wá kórìíra hijab àìmọye mùsùlùmí tó kórìíra hijab tẹ́fọ́ fi ọlọ́run ni òfin ọlọ́run ni hijab tí wọ́n fi lè kórìíra òfin kan òfin islam kọ́lá pẹ́ nìyẹn máa sin kan yẹn gèfè lẹ́dọ̀n lára àwọn ọ̀nà tí yẹn lè di gèfè nínú islam lélẹ́yìí kó yẹn máa ṣe kéèyàn máa ẹ kí ló pé létí kéèyàn máa bínú òfin kan nínú òfin ọlọ́run ọba kódà kéèyàn máa ṣe nǹkan yẹn ara àwọn ọ̀nà tẹ́lẹ̀ fi bákan náà lára àwọn ọ̀nà tí ẹ̀ lè fi gbèbè rí tó sì ń jẹ́ mùsùlùmí tẹ̀tẹ̀lẹ̀ ẹ̀ láì ṣe pé ń lọ sọ́ọ̀sì láì ṣe pé ń tẹríba fọ́kúta kufru al-istiza kufru al-istiza kéèyàn máa fi ẹ̀sìn ọlọ́run sí yẹ̀yẹ́ èyí ò ẹ máa fi ọ̀rọ̀ ọlọ́run wọn fi ti ẹ̀yẹ. ìmọ̀ sọ pé ẹkẹ́ náà tẹ́lẹ̀ ń sẹ́lúlà àìsíza òbí dín ní lọ. aláwọ̀ntà akẹ́fà inú bírákẹ́tì ní ẹ̀ka la ilaha muhammadu rasul. ada kúfùrù kúfùrù ni ọlọ́ni abiláhi sẹ́ẹ̀mí ọlọ́run ni kàyínláyà ni ẹ wọ́n àyà tìhí àmì ọlọ́run. wa rasulihi abójútì ọlọ́run kuntum tastehzi'un. sẹ́mi ọlọ́run máa fi ṣe èyẹ ni àbí àyà mi lẹ́wọ̀n fi ṣe èyẹ abójútì mi lẹ́wọ̀n fi ṣe èyẹ gbogbo ẹ fi àná Muhammad ṣe èyẹ òkèdè nítọ̀hún. níjọ́ tọ́lọ̀ bá sọ àyà yìí ànábì nìkan náà fi ṣe èyẹ ńjọ́ náà. wọ́n ti jọ àwọn tá à ń sọ yìí wọ́n tẹ̀ lánàbì lógun ni ọlọ́gbìjà nábì ni wọ́n ti ra kó àwọn sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ọlọ́run agbé láti rí tiẹ̀ kó lè bá nítumọ̀ sí yín abiláhi wàláì ànábì ọ̀fíìsì ẹ̀fà ọlọ́run abiláhi ṣé èmi ọlọ́run wọ́n àyà ti hí àbáwọn òfin èmi ọlọ́run wọ́rọ̀ súlì hí àbójútì ọlọ́run kún tó tẹ̀síhù lẹ́wọ̀n fíṣẹ̀ yẹ olúwalélá tàtẹ́bìrù ìfẹ́ gbọ́ àwáwí àwọn onímọ̀ mi sọ pé nínú àwọn àwáwí tọ́lọ́run yẹn gbà láyé oníkẹ́yẹ̀mọ̀ fẹ̀sẹ̀ náà bá ti yẹ̀yẹ́ gèbèrè séètì ni ọlọ́ọ̀ni ẹ̀ máa ń ṣe àwíjì ìfẹ́ àwíjàre kọ́díkà fárí tó ẹ wọ́n ṣe kílíà kọ́díkà fárí tó ilé ìwé onídìgbé wọlé gbẹdẹ kan tó mọ̀ kọ́díkà fárí tó ẹ ti dìgbè fèrí bá a dá ìmánìkùn kúfùrù tó yẹn nípa sòtá máa ń sọ pé iná lẹ́dínà káfàrú ta fẹ́ sọ́yà yìí tá a máa sọ pé iná lẹ́dínà káfàrú ta fẹ́ sọ́yà yìí bí máa ń gbọ́ sí tìrẹ ẹ̀wọ̀n mùsùlùmí máa ń rò pé àwọn tí èsè mùsùlùmí ìdáná ń bá wí ó ṣeéṣe wọ́tọ̀ jẹ́ mùsùlùmí náà tí wọ́n náà ti kó sínú àwọn kan wọ̀nyí. ọlọ́run náà lẹ́dí náà káfàrù àwọn táyà gẹ̀gẹ̀ rí pẹ̀lú ọlọ́run ọba wà mẹ́ẹ̀tù wọ́n wá kú bẹ́ẹ̀ wà hóm kò fààrù wọ́n sì jẹ́ gẹ̀fẹ̀ yìí bá náà yẹ pé wọ́n kú lè gẹ̀fẹ̀ rí wọn. olùwà ni yóò bẹ̀lẹ̀ mi ní àdéhìn ọlọ́láyéláyé ìní gba nǹkan kan lọ́wọ́ wọn dáadáa tó bá ṣe kódà mẹ́lẹ̀ṣọ́ alhazi dáhàbà kó a jẹ́ pé gbogbo ń tó ṣe láyé ó ń gbogbo tí ń jẹ́ èpẹ́ lẹ́ẹ̀lẹ̀ gbogbo tó jẹ́ èpẹ́ lẹ́ẹ̀lẹ̀ kó wá jẹ́ gold èpẹ́ lẹ́ẹ̀lẹ̀ bó ṣe rí wọn gbogbo lẹ́lẹ̀ ayé ni o kì í ṣe àdúgbò yìí nìkan o kó wá jẹ́ kó gbóòdù ni kẹ́nìyẹn wá ná fún mi ọlọ́run ó fi ṣètò ọlọ́run ọlọ́run ní wàláyé ìnígbà lọ wọn ọlọ́mọdé aṣàṣìdànù ọlọ́mọdé aṣàṣìdànù àwọn ẹni tí aṣàṣìdànù gbogbo ẹni tí ì bá ṣe mùsùlùmí gbogbo dáadáa tí máa ń ṣe òfò ni òun ló fi jẹ́ pé kódà ọ̀rọ̀ tá à ń sọ yìí wọnú tawhid gẹ́sẹ̀ ní kúkú ó wọnú ṣírìkù náà abdullahi ibn umar radiyallahu ta'ala anhu àwọn kan náà ṣe hajj láti bá sọ̀rọ̀ àwọn méjì kan ni wọ́n wá rí wọ́n wá bàtà dé hajj wọ́n gbìyànjú àti rí kan náà àwọn sàbí anabi muhammad ìyàfẹ́ ra àwọn sàbí anabi wọ́n fẹ́ béèrè béèrè kan wọn bàtí wọn ò rí kan ọba rí abdullahi ibn umar fati ul umma wọn ni àwọn fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ rẹ̀ ni o ó ní béèrè wo ni ó láwọn kan àwọn àjọ kan ṣẹ̀ṣẹ̀ dìde lu àwọn báyìí àwọn àjọ kan wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde lu àwọn náà fún olùkọ́dọ̀ náà fún alùkọ́dọ̀ àwọn ní òsì kádàrá wọ́n ní òsì kádàrá ntẹ́sí ojú àná lọ yusọlún wọ́n ń kí wọn yẹ̀sùnmú gbogbo dáadáa tí láwọn ní a máa ṣe gbọ́ ẹ̀ náà ń ṣe àmọ́ nǹkan kan táwọn kù sí ni pé náà fú alikọ́dà àwọn ní òsì kádàrá <laughs> abúláyé ní bí ẹ bá délé fàkbíròhùn ẹ bá ń sọ fún wọn pé ẹ ní bàrí hùmínìhùn wà hó bùrọ̀ omi nì ẹni mo bọ́ mo bọ́pá bọ́sẹ̀ kó lọ́dọ̀ wọn àwọn náà bọ́ àwọn onímọ̀ ní gbogbo ẹni táwọn sàábì ànẹ́gbẹ́ aláwọn bọ́pá bọ́sẹ̀ bí ọ̀rọ̀ rẹ̀ nígbà pọ́n lọ́wọ́ àtàlẹ́bí bọ́sẹ̀ fọwọ́ rẹ̀ ó ní ẹ bá ń sọ fún wọn pé gbogbo dáadáa tán bá ṣe láyé yìí tí wọ́n fi gbogbo lẹ̀ yìí kan fi gbogbo lẹ̀ ayé yìí pé ayé yìí kó jẹ́ gold wọ́n wá ná wọ́n wá ná sójú ọ̀tọ̀ lọ́wọ́ ọba ó lọ́ lọ́wọ́ ọba ò ní gbà lọ́wọ́ wọn hatta yu'minu bil qadar ó di igbó tó má gbà pé kádàrà mẹ́ ajẹ́ pé inú tó lè sọ̀rọ̀ di káfíìrì níwájú ọlọ́wọ́ ọba oníkéne yìí kí ẹ má nígbà pọ̀ kádàrà àmì ẹni tí gba kádàrà gbọ́ láwùjọ ní mùsùlùmí lónìí kádàrà tẹ ẹ má sọ kádàrà mọ́ ẹ dákun ẹ dákun ẹ dákun kádàrà kí ni kádàrà ẹ dákun sọ ọlọ́mọ wọn kádàrà kò gba kádàrà gbọ́ anta kafir irú wọn lọ́nà ọba sọyún àyàn o bí yẹn bá fi lè jẹ́ mùsùlùmí bí yẹn bá jẹ́ kèfèrí gbogbo tó bá ṣe pátápátá ń dáadáa ọlọ́run kan mọ ẹ̀kẹ́ inú tó lágbára náà lélẹ́yìí kéèyàn tí gbogbo ilẹ̀ jẹ́ gold dára wọlé tó bá mọ́ gbogbo ìpẹ̀lẹ̀ ayé yìí kó wá jẹ́ gold kí wọ́n á ní sọ́nà ọba ọlọ́run ní nígbà lọ́wọ́ ẹ̀. wàlàwì sẹ́dà bíhì kọ́lá ọba gbèrò pé tó ní tàmá rẹ̀ ọlọ́run ní ulahika lahum adabun alim àtàn bá rí báyìí ìyà ń bẹ fún wọn o adabun alim ìyà tí wọ́n jẹ ni ìyà ẹlẹ́tẹ̀ èrò ni wọ́n jẹ wa ma lahum min nasirin wọn ò ní rẹ́ni kankan tí ó ràn wọ́n lọ́wọ́ mọ́ ìtumọ̀ wa ma lahum min nasirin hayé khalidina finna wọ́n sì gbére nínú náà ni ìdá ibi tá a dé yìí ó yẹ kó yí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láti lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn láti lọ sí kìnìyí tó rà sọ àwọn pọ́ìntì kan nísìnyí tí e bá ṣe pé ẹlòmíín gbọ́nu wà sí lónìí yìí kò mọ̀ pé lè sàn dígé fèrè àwọn àṣàkàn mẹ́ta máa ń dá anything tó bá ti ní kan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ dákun ẹ má bá wà ládébẹ̀ ẹ má bá wa dà tó bá ti ní kẹsì pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má bá wa ẹ má fi ọ̀rọ̀ ẹ̀sìn dápara because tó bá lọ fi ọ̀rọ̀ ẹ̀sìn dápara ó ṣe pé pé ọlọ́run fi dápara hàn àbí kó jẹ́ kínní àbí kó jẹ́ àyà ọlọ́run àbí kó jẹ́ kínní àbí Muhammad ẹ dákun ẹ má fi dápara mọ̀ fọlọ́n bẹ̀yìn ẹlòmíà ní bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ tí ò dáṣẹ́ lòmíì ọ̀rọ̀ burúkú lẹ sọ sí o èyí tí o fi wá sọ pé irú ọ̀rọ̀ òfo lọ sọ sí mi yìí ẹ gbọ́ bìrábì náà sí èdè ẹ gbọ́ bìrábì náà sí èdè ẹ gbọ́ bìrábì náà sí èdè ẹ dákun kẹ́ bìrábì náà sí kul a'udhu àyà Qur'an lọ fi ṣe ẹ̀yẹ̀ wọn gètèrí nù ọdún gètèrí kò lè gbàmí lónìí ọmọ yaafi ọmọ sáwáka subhanallah ẹlòmíyàn ni ọgbọ́ dáadáa ọ̀tísà anábì lẹ́sù ẹ̀ anábì dáwà gbogbo bá ti jẹ́ nǹkan so yóò jó ya pé a ní láti kẹ́kọ̀ọ́ ẹwà àwùjọ yìí bó ṣe pọ̀ yìí ẹwà àwùjọ bá ṣe pọ̀ àwọn tó máa ń dápa ara pẹ̀lú ọ̀sìn ọlọ́run ọba náà pọ̀ jù náà àfa ẹlòmíì àwọn àfa mi wọ́n mọ̀ sàdúrà fún lówó olówó ń lábújá wọn ní ya sena tẹnẹ sẹlúlà fún àwọn àfa àwọn aláàjì pé wọn ò sílẹ̀ Àbújá ni wọ́n wà ní sẹlúlà láti fún wọn kí ni ma nǹkan kọlọkọlọ àwọn eléyìí bá nínú àti ní sẹ́lúlà omi wa nínú àti ní rẹ́rìn ẹ e padà kẹlẹ́kún náà. àyè ti ayé ọlọ́run bá sí o ẹ wo ṣe dáadáa táwọn ẹni yìí ń ṣe bó ṣe tó wọ́n jáde lógun pẹ̀lú àná Muhammad ọwọ́ pé wọ́n á kóra wọn jọ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n ti ń fa ànábì sí ẹ̀yẹ́ lọ́nà ń sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára sí wọn pé wọ́n fẹ́ máa wí àwẹ̀ ọlọ́nà ẹ máa wí àmì ni ẹ nǹkan ṣe yín ni ẹ̀mí ni kéne ṣẹ́ẹ́lì mẹ́fà báyìí sí ẹ̀yẹ́kẹ́lẹ́ ẹ̀mí ni rẹ̀ ní tó fàtọ́ ní láti àtàdìrú kọ́sọ̀ náà wò ṣẹ́ẹ́lì mẹ́fà báyìí sí ẹ̀yẹ́ àmọ́ lè bàbá rẹ̀ sí ẹlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kọ́ níwọ̀n mí ni rẹ̀ kẹ́lẹ̀ mọ́ bàbá rẹ̀ sí ẹ̀yẹ́ ní sìgádà àmì ni èyí ń dàrú ni alájà mi ti máa ẹ̀mí ni kéne àbẹ́ sí ẹ̀rẹ́ ni mo lè kú sí àyè o ẹ̀yin lọ́lọ́run fi ni pé ìfẹ́ gbọ́ ẹ máa fi ọlọ́run sí yẹ̀yẹ́ ẹ fàmì ọlọ́run sí ẹ wá fàmì ẹbí sí yẹ̀yẹ́ ẹ wá ní ẹ̀mí ni ẹ ń sáàdà ni ọlọ́run ní ìfẹ́ gbọ́ pẹ̀lú ẹ̀mí rẹ̀ èyí fi rora yín kí rí wọn ní àgbàlagbà yín ọkún mú èmi rí à ń ni ẹ sáàdà ni kíni èyí náà ní gbarú ẹ lọ́lọ́run fún ni látàtàdèrò ẹ má kọ́díkà fárí tó ń bàdà ìmánìkùn àwọn nǹkan tí wọ́n sàn ẹ̀rí gègèrè pọ̀ gbogbo ẹtí máa ń yẹsẹ́ wo náà kó sábẹ́ ayé àtàǹsọ yìí gbogbo àfa àti máa ń tẹyẹ pẹ̀ pàláì gbogbo àfa àti máa ń tẹyẹ pẹ̀ òun náà ti kó sí iná lẹ́dí náà káfàrú wàmọ́tú wàhún bó bá kúlé bó bá kúlé rí yẹpẹ̀ títẹ̀ tí ò túbá gbogbo dáadáa tó ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ ẹ̀ mahamani kẹ́lẹ́ mọ̀ bó ṣe lágbára tó ọlọ́run sọ́fà ní Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn aṣọ́rọ́ ẹ̀wùgà tó o bá dẹ̀ ń wà nẹ́bì náà tó o bá sí ẹbọ pẹ̀lú èmi ọlọ́run ọba layaxbatɔnna ɛwɔ kan layaxbatɔnna amalu bí ẹ bá ma kéwu lámù tawkid àti nunu tawkid tó bá papọ̀ àbẹ̀yẹ̀dẹ̀ ẹ̀yin náà ìwé bá ti kí lẹ́yìn ni lẹ́yàbàtọ́n ọkọ̀ kò kò dáyọ̀ kí yàbàt yàbàt yàbàt àmàlù ọkọ̀ ó fún yẹ lẹ́nu lẹ́yàbàtọ́n àmàlù wàlá tẹkùnánà mílíọ̀nù kan sírí tí wà nábì náà bá dán wò tọ́ sí ẹbọ pẹ̀lú èmi ọlọ́run bá gbogbo sẹ́ńtọ́ sí pápátá yẹn bàjẹ́ bàtọ́ náà wọn fà nábì ọlọ́run yẹn ti sọ́ọ́ lọ́wọ́ fà àdáni fẹ́ẹ́ lòmí àwọn bídíà lè dọ́yà sọ́mọ rẹ́rìn o ìrìn àwọn ọlọ́run sọ́ọ́ àdáni àwàdàkẹ̀ níbi kùránì ọ̀dà ẹ̀ máa jalè ẹ̀ máa tètè náà nígbà àrà náà rí àbí. kò sáwádà ànábì ní ẹwu ahán tí ọlọ́run fi ń bá nàbí sọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ẹbọ ẹwu ahán làyín àṣírà mo fẹ́ràn yín lọ́tọ́ o amúlẹ́fọ́ ọ̀nà bá dánwò tó wá ọ̀rọ̀ ogún pẹ̀lú omi ọlọ́run ọba làyé àbá tó nà àmàlù gbogbo ṣẹ́ńtọ́ sí pápátá ó wàhálà tẹ̀kù náà nà mí gbogbo ọ sì ṣòfò lálẹ́ kìámà ni. ẹ wà ní ẹ̀yìn kí mo lẹ́yìn tá lẹ́yìn tá lẹ́yìn wájú ọlọ́ gbogbo àwọn ẹ̀tẹ́ ń pè wọ́n olùyìn ẹ̀wò tán dánwò ni wọ́n á ló ń fẹ̀yìn sí mú òun fẹ̀yìn sí mú òun kò í sínú àpò ọgbọ́n ló fẹ́ dá sí alẹ́ yẹn ti di kèfèrí gbogbo tó lè sọ ní káfìrí bákan náà tó lè sọ ní káfìrí kéèyàn ní etikọ́d àdìọ́kàn tó yàtọ̀ sí etikọ́d kùrán àdìọ́kàn tọ́lọ́ mọ́ wa fún wa tí ìbá ti ní àdìọ́kàn pẹ́rẹ́ kúfúrú ni kọ́ lọ ní àdìọ́kàn míì tó yàtọ̀ sí àdìọ́kàn tọ́lọ́ bá mọ́ wa fún wa sèyàn ti bọ́ sọ́dà innal ladina kafaru wa matu wa hum kuffar ẹ dákun ẹ jẹ́ àwa bá ti ṣe bí mọ́ni wa ó ṣe ní síhà gbogbo tá à ń sọ yìí ní tó bá ba ìmọ̀nì jẹ́ ni àwọn nǹkan tó sì lè ba ìmọ̀nì jẹ́ òun ló lọ kiri ká wa. mo láfi sọ fún wa àwa tá láǹfààní àti máa bọ́ tẹ́ ṣe é lásìkò náà àwẹ̀ yìí tọ́lọ́run ló ń sábàbí fún wa láti máa gbọ́ nírú àyè báyìí tó bá dẹ̀yìn àwẹ̀ tẹ wá gbogbo àdúgbò tí wọn bá ń gbé tí wọn wájú kó àwọn àfa súnà àti sálàfì àwọn tán ní àkíyà tó lálàáfíà ni o kì í ṣe pé ẹni bá ti jọ báyìí ni o kì àwọn náà ládùúgbò wa báwọn ṣe rí léyìí àà wá di dáadáa pé hálù súnà ni wọn tó láwọn mẹ́rin bẹ̀rù ètò hálù súnà bí àwọn ẹlẹ́gbẹ́ nítorí kọ́lé bá akẹ́kọ̀ọ́ tó gbé ọ nídìí ẹ̀kọ́ nípa yìí pé èèyàn nídìí ẹ̀kọ́ nípa Islam tó pé èèyàn gbọ́dọ̀ tún mọ́ nìyẹn ṣe ẹ wo tíra táwọn kọ́ máa ń ké yẹn máa parí Kùránì nílẹ̀ yìí adọ̀rí wọn awwalu ma yajibu ala al àkọ́kọ́ tó kọ́ sọ̀rọ̀ àyàn ala al fẹ́ẹ́ tó bá ti bàlágà tó pé jọba ti bàlágà báyìí láti jọ̀hún ọtí ní rẹ́kọ̀dì ọtí spáìlì fún ọtí ó pàkàn àmẹ́ntì ti bàlágà kò ní àkáǹtì wọn ò tí ì hó pàkátì fún gbogbo sẹ́tí bá ń ṣe àwọn tí máa ń encourage wọn wọn gbalada rẹ̀ gbogbo àwọn ọmọ wa tó ń fi bàlágà iṣẹ́ tó máa ń ṣe àwa tó máa ń encourage wọn láwọn gbà kọ́lá bó ti àfa àwọn nígbà àfa àwọn ní encourage wọn àfa àwọn ní gbà tó fún wọn tí ìsìfáìlì fún wọn. èèyàn ń bàlágà alákòóyè ní sìn èèyàn ń bàlágà ó wá rí i pé ó bàlágà báyìí dé bí aago mẹ́fà O ti bàlágà nù ó ti láti gbà yẹn lọ kọ́ńtà báyìí pé ń gbàwẹ̀ ni ó wáyé fún ti bàlágà o ti sáyẹ̀ fún ti bàlágà tá báyìí kò gbọ́dọ̀ jẹ nǹkan kan mọ́ sílé òfìsù kọ́ńtà báyìí pé ti ń jẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti jẹ lágo márùn ó wà lágo kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ mú mi ó ti bàlágà ìgbà yẹn wọ́n ti fáìlì fún un o lè yẹn tí wọ́n pè yẹn bàlágà ọmọ kan bá mi ń jò ní ó wá bá mi bẹ́ẹ̀ náà ni kúndà fáìlì àkùtọ̀ wọ́n ṣàlàyé fún bó kéńtì ń bàlágà ọ̀dà ó sì kó níwọ̀n bíbà yìí ní tí ìfọ̀pẹ́ yẹn bàlágà ẹ tó bá jẹ́ ọkùnrin ó lè sùn tó bá sùn ó lè lálàá kó màtó obìnrin yọ ń ṣeré tó bá wá jí lójú oorun ni níbi abẹ́ rẹ̀ ibi rẹ̀ ti fi ń tọ̀ yóò kàn á rí nǹkan kan báyìí yóò rí bí ikún bí kẹlẹ̀mbẹ̀ kìí ṣe tọ̀ abimọ̀tọ́ lé ní ṣé wọ́n á yọ̀ báyìí ìtọ̀ yìí ti yọ níjọ̀n wọn ti bàlágà láti jọ̀n wọn ti fáìlì fún ọ ọ̀gbọ̀nọ̀ jẹ irun mọ́ ọba jẹ irun ọjì àgbákòyà wọ́n máa ń pè irun báyà kí wọ́n bá wọn mọ́sálásí ọ̀gbọ̀nọ̀ jẹ irun mọ́ ọba ayọ̀ pé ọmọ mi nígbà lónìí o ọ̀ tó bẹ́ẹ̀ ọmọ àgbà fọ́dà fọ́ kéré lọ́jọ́ erí kèé sọ́jọ́ ilé ẹ̀mí bàlágà kálóbìnrin ni tóbìnrin náà lè wá ní títí báyìí àbí kó ń rí ẹ̀jẹ̀ lábẹ́ rẹ̀ àwọn ọ̀nà tí ma fi bàlágà lè léyìí. wọ́n ní awwalu ma yajibu ala al-mukallaf ó wà nù tíra náà tíra táwọn afá fi kọ́ án lẹ́yìn náà ni. kẹ́mi kọ́ ọ̀tà òhìn wallahi gbogbo àwọn afá tán kọjá lọ òfin sí àkọ́kọ́ tó sọ̀rọ̀ ẹ̀yàn lórí ẹni tó bá ti bàlágà fasihihu imanihi. ààrẹ tí kókó wá bò ní àkídà wọn ṣe dá gbogbo tí ń ba imáni jẹ ló kọ àwùjọ tó wọn yẹn mọ fọlọ́n búra bọ́ọ̀dọ́dọ̀ àfa àgbákò lọ́kàn bẹ́ẹ̀ bọ́ọ̀dọ́dọ̀ rẹ eré ibú lọ́kàn bẹ́ẹ̀ àwọn òbí ìtìnà níbẹ̀ bọ́ọ̀ bá lóun lálá ní tiwa ké lójú oorun lẹ́gbẹ̀ẹ́ ìyá rẹ̀ ẹgbà mi ọkọ̀ ìyá mi kí wọ́n lọ fẹ́ ṣe sún nílẹ̀ pé àìmọ̀ wọ́n rí ẹ wọ́n wọ́n rí kiri kí lọ rí lójú oorun tó kétọ̀ sunkún báyìí òun sì ti gbọ́ sún náà yé pé ẹ má ah, wọ́n ah, rí lójú oorun báyìí tó kẹ́lá tó ojú oorun yóò lọ pa àwọn àfáwa ní ẹwà sábẹ́ lórí ọmọ yìí o tí wọ́n lọ ọfẹ́ sí àtúnṣe mọ́ni rẹ̀ gbogbo àtàn lọ kí apápátá àtàn bá náà jẹ ni nítorí lẹ́yìn hádi tẹ̀síkìrọ̀ kí ni ìmọ̀ jẹ́ wà sí fún ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run tẹ̀síwájú pé lẹ́ńtẹ̀ náà lulẹ̀ bẹ́rù hàtẹ́ tunfiqu mimma tuhibbun wàmà tunfiqu min shay'in fa'inna Allaha bihi alim ọlọ́run bá fẹ́ sọ̀rọ̀ nípa sàárà ìtọrẹ ìtọrẹ tí èyí sọ̀rọ̀ àyàn ìtọrẹ méjì ló wà ìtọrẹ kan wà ọ̀ràn àyàn ni onízaka ẹ wá lè tọ́lọ̀ fẹ́ sọ yàn yín ẹ kọ́ lọ́nà fẹ́ kọ́ yàn yín o olúwa ní ńlá gbogbo bí tẹ́ bá ti rí gbólóhùn ńlá nǹkan tí ò ṣe ṣe nù láńláyéláyé lan ápùlà ìní jẹun yìí o ọ ní jẹ lọ́wọ́ yìí. <laughs> olúwa láǹtà náà lùlùbẹ́ rọ̀ ẹ sì lè rí dáadáa gbà lọ́dẹ̀ mi ọlọ́run náà kí ni dáadáa ilé tí oníwọ̀ tó ọlọ́wọ́ fẹ́ kọ́ ọ̀hún ọlọ́run náà ilé tó wọ̀ yẹn ti lè kọ̀ fún ọ. láǹtà náà lùlùbẹ́ rọ̀ ọlọ́fẹ́ níyàwó àyìn tí ní fún ọ níwèé àtọ́ ọlọ́run fẹ́ràn ọlọ́run ní ìyìn tí lè fún yìnyín tí ní ẹ̀ tí lè rí dáadáa gbà lọ́dọ̀ èmi ọlọ́run ọba hátà tó ń fi kú mímọ́ tó ṣe bùn ó dijọ́ tẹ́ ẹ bá ti ná nínú dúkìá yín èyí tẹ́ ẹ bá fẹ́ràn jù nínú dúkìá yín gan tẹ́ ẹ bá ti ná lẹ́tọ̀ọ́ mọ́ yìí dáadáa gbà lọ́dọ̀ èmi ọlọ́run ọba wọ́n tó ń fi kú mi ṣe ìkìn ọlọ́run ní ẹgbẹ́ o ẹ nínà kankan bó ti lóye kéré tó fa inna Allaha bi alim ọlọ́run ní ma ń parẹ́ tàbá lọ́lọ́run ní ma ń parẹ́ nǹkan tó náà ó mà àníyàn tó fi náà ó mà ìwọ lè ó lè ó lè lójú àwọn èèyàn ó lè jẹ ó lè ó lè jẹ àwọn èèyàn lè rò pé nǹkan fẹ́ràn jù ni lójú àwọn èèyàn. ee wàláì mọ́tò ọmọ yẹn ọkọ̀tọ̀ ọmọ yẹn fáfá o mọ́tò ọmọ yẹn kàkà fáfá bí ọlọ́ni ọlọ́pàá kẹ́rì rọ. <laughs> bẹ́ẹ̀ sì ni èyí tí ó fẹ́ràn jù kàn lọ́lọ́ ẹ̀ níbẹ̀ náà ẹ̀ lé kankan ló ń tẹ̀ bá ná báwọn yẹn bá rò pé ètò dáa jù dúkìá yín ni ọlọ́run fa inna bihi alim ọlọ́run bá ní pa rẹ̀ pé èyí tó àbí subhanallah ẹ̀yà káwọn sábì àni Muhammad sọ̀sọ́là àlìjánnà yìí sọ̀fẹ́ jama anabi sọ̀rọ̀ kan pa àwọn sọ̀hábà ẹ dákòtò lọ àlè tó àwọn sábì àmọ́ tó ti bẹ́ẹ̀ ẹ jẹ́ máa gbìyànjú wọn o anabi ni ẹ máa dán o ẹ máa láta ṣubú asuhaabi anabi ni ẹ máa bu àwọn sábì mi o àwọn kan ò ní tán ṣe lónìí sábì náà tó bá ara tí wọn bú sábì anabi Muhammad wàláyé wọn jòkó tiwọn o àwọn lè rí ibú pátápátá àwọn ṣíà náà ń pè bẹ́ẹ̀ àwọn ọmọ bú anábà Muhammad àwọn ọmọ bá àwọn sábẹ́ anábà Muhammad sọ̀tọ́lá. ayé àyè ìgbà tó sọ̀kalẹ̀ àwọn sábẹ́ dára àwọn sábẹ́ kékeré yìí wọ́n dára láì sárakara ẹ̀kọ́ mbẹ́mbẹ́ fún wa o. ìkànnì àwọn sábẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam kẹ́ni Abdullah nígbà tí ayé sọ̀kalẹ̀ ó wá ní oko kan Madina sẹ́kọ̀ọ́ ara Madina àgbẹ̀ ni wọ́n oko làbí dùn èyí tó wá dáa nínú oko rẹ̀ ń ni oko yẹn darí pé ah the best mata yẹn wá sọ̀kalẹ̀ wà ní ah anabi olóko mi tó dáa nínú oko mi ti ń bẹ láyé báyìí tọ́ ọmọ ń ni ó ní wàhíyà sọ̀dà kọ́ báyà ṣe ń sọ̀kalẹ̀ nù o báyà ṣe ń sọ̀kalẹ̀ náà nù o làwọn ṣe ń rí áàpì pẹ̀lú ẹ̀ ǹjẹ́ báyà ṣe ń káyà yìí báyà ṣe ń bí tí wọ́n sóde mi báyà ṣe ń kà sáwà náà ti ẹ̀ ronú báwa tẹ̀lé áàpì sáà ronú Masha Allah kí ló ń fẹ́ ṣe lọ́dún ni o àwọn èèyàn sì ti rẹ́dí kalẹ̀ fún ọ àwọn èèyàn níbi àánú rẹ lásìkò tá a wà yìí nínú àwẹ̀ àwọn mọ̀sákínú wà tí wọ́n rẹ́dì fún ọ. láńtà náà lóbìnrin rẹ̀ àtà tó ń fi kú ó ṣe wá jẹ́ pé ńgbà tí wọ́n fi sọ́dá pọ̀ fún wa ìwọ ní ráìsì nílé. ọwọ́ ni máa ń gbé gàrí fún ìyá kìíní kọ́lọ̀ fi sídùn wọ́n lọ́ọ́ fi ráìsì sí. ìgbà tó yẹ fẹ́ sínú dòdò ẹyin ilẹ̀ fi ń sínú. láńtà náà lóbìnrin rẹ̀ àtà tó ń fi kú sọ́wọ́n làákàyè bá ti ń káyà yìí. pè à wọ́n sì ti máa ṣe pọ́ọ̀rù fáwọn èèyàn èmi máa ń jẹ yín àti dòdò èmi máa ń jẹ bá àmọ́ ẹ̀kọ́ àti mẹ́mẹ́rin bíbí ti sọ́dọ́kà fáwọn èèyàn ọgbà tiẹ̀ náà o àmọ́ ìkanjú kan lọ àwọn sàbẹ̀ ni pé ó ní ó ti sọ́dọ́kọ̀ látò lọ́wọ́ àná Muhammad dúkìá nípa bí káwọn fẹ́ lé ṣe kí Dangote wa gba ẹni sọ̀rọ̀ ní hìn ilé iṣẹ́ mi ló dàgbé owó náà èyí tí ò ga gan-an ó lè gbé kalẹ̀ èyí tó dájú ní òkú ẹ̀ ló gbé kalẹ̀ ó wá ní ó wá Muhammad ó ní wà nábì ibi tó bá yẹ kọ́ sẹ́sí gbélé lọ́wọ́ sẹ́sí bẹ́ẹ̀ ìlú àti fún ọlọ́run ẹ̀gbọ́n tá nábì sọ ànábì ni à ń gbà àwọn tó yẹ jù àwọn al àwọn fámìlì rẹ̀ lọ́sẹ̀ aláàbò àwọn fámìlì rẹ̀ ẹ̀ ẹ̀ tirẹ̀ kọ́ra ànábì báyìí. <laughs> tẹ̀sí rẹ̀ kọ́ra lálẹ́ báyìí àwọn àfa àlèwúlà máa wá sátìlẹ̀ àmì yáì tàbá fẹ́ gbáyìn lójú àmà wíbẹ̀ tàbá fẹ́ yí àwọn èèyàn jẹ́ làwọn àfa máa wá àlèwúlà máa wà sátìlẹ̀ àmì yá irọ́ òsì. sèmi bá gbé jákà fẹ́ yín àfa àánú àwẹ̀ àfa mi ti ń dúró mu lé wọ́n á lẹ̀ báyìí ráyèsì ẹ̀wà gàrí rè ṣebí wàá fáwọn èèyàn àgbàdo lẹ́yìn fáwọn èèyàn ti ẹ bù mọ́ mi ráìsì hùn. anabi sallallahu alayhi wa sallam ṣebó ti ní ká náà bí o ṣe wo ṣe wù. anabi ní àwọn tí ẹ kọ́ ṣe fún àwọn mọ̀lẹ́bí rẹ ni fún àwọn mọ̀lẹ́bí rẹ ibi tá a ti máa ń bẹ̀rẹ̀ sọ́dá pọ̀ nù ọ̀dọ̀ àwọn mọ̀lẹ́bí. anabi ní aliyadu al-ulya khayru min aliyadi ọwọ́ ti ń fún yàn ó lo ọ̀dọ̀ Ọlọ́run ọba ju ọwọ́ tí ń gbà lọ ọwọ́ tí ń gbà náà lóore o àmọ́ èyí tí ń fún yàn ló lóore jù fabda bimọtẹ̀ù anabi wa bá fẹ́ sọ́dá kan tiẹ̀ ìwọ bẹ̀ látọ̀dọ̀ mọ̀lẹ́bí ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn lónìí ń pè é tiẹ̀ sàrà fún mọ̀lẹ́bí wọn àwọn mọ̀lẹ́bí wọn sì máa sọ́fà ẹ̀ẹ́rì ẹlòmíì fún mi lábàmì lágbájá mọ̀ ni òun ni lálálálálá abẹ́nìkan abẹ́nìkan wọ́n tó ń jọ kan kẹ́ ẹ lé mọ̀ pé àwọn mọ̀lẹ́bí wọn ṣépè fún yàn gan ni tẹ́ bá rí pé yàn ní owó because àwọn aráàta tẹ́ ẹ bá ṣe fún wọn wọn ní ṣépè fún yín aláàta ṣe pé aláàta kò mọ́ ọ̀wọ́ ṣe lówó tó ọ̀wá sí sára fún ọ̀sán sára fún wa lọ orí ọdún mọ́tò wọ́n lọ ní wọ́n fún ọ ní ọ̀rẹ́ ni wọ́n ọ̀tá ni kò mọ̀ bẹ́ẹ̀ bá ṣe ọ́dà kọ̀ fún ọ kò lè dùn wọn ò lè máa bínú yín tó bẹ́ẹ̀ àmọ́ àwọn alálẹ́ yín tó mọ̀ bẹ́ẹ̀ mọ̀ báwọn ṣe ń sọ́fà tó wọ́n wá rí pé ẹ̀sìn sílé ẹ̀sìn síta wọ́n mọ̀ bùn ilé pè ní. àwọn ọmọ tó pẹ̀lú obìnrin yíjọ kan tẹpá mi ta sí ọmọ ojú ọ̀rọ̀ lẹ́nu mọ́tò ni ó wá dọ́rọ̀ lẹ̀ àtọ́dọ́rọ̀ lẹ̀ obìnrin à èmi náà nírú ẹ̀ la tí mo sì wà nínú mọ́tò yìí ó bẹ̀rẹ̀ mọ́ sọ ẹ̀kọ́ sísọ ọ̀yọ́ náà tí n bá sọ pé ẹ̀gbọ́n mi rèé ẹ̀yìn nìkan tí mọ́tò mi bàjẹ́ sójú ọ̀nà ni ẹ bá wọ́ta ẹ sí ìyá kan bàbá kan lójọ bí wa àáfàá ni má ní ẹ̀gbọ́n mi rèé lágbájá kí nǹkan dákọ̀rẹ́ fún yín eléré ibú ni wọ́n wọn wọn kàn ń sewá sí wọn kàn yíyá ni wọn ewé ló sí gángan ẹ lé kò sí kankan kò sí àǹfààní kan fámìlì yìí sì ń fún ó bẹ̀rẹ̀ mọ́ ọ sọ ẹkún ká ní ará àta ni because ará àta lè ro pé bóyá kò mọ pọ́blẹ́mù ọmọ ẹlòmíín bẹ àwọn fámìlì yẹn ò bó ṣe ní ma ìbẹ́ náà fámìlì yìí àwọn tí wọn rà ọmọ ọ̀rán lẹ́ẹ̀kọ́ wọn wá ń gbọ́ tí wọ́n ń sọ lórí rédíò pé ọ̀nàrẹ́bù lágbájá tẹnitọ́ lágbájá kìnnìkan lágbájá ó fáwọn ẹ̀rín sọ́láṣí. tí wọ́n ń gbọ́nu rédíò ọlọ́run ní yóò dùn fún ọ. torí pé ọmọ pé ọmọ bá ọmọ bá ṣe rínú fámìlì ọmọ ọmọ ṣe síta àmọ́ bára àtà bá ń gbọ́ pé ọ̀nàrẹ́bù lágbájá bàtọ̀ lágbájá kìnnìkan lágbájá kìnnìkan lágbájá àwọn nú mọ̀lẹ́bí wọn márùn-ún ló fún sọ́wọ́sí báyìí àwọn ẹni ọmọdúrà bí lọkùnrin wọn bọ́dẹ̀ tí ó mọ̀ ọdún máa ń gbọ́dọ̀ ọmọdúrà bí eléyìí ibúlẹ̀ lómìn àwọn nìkan lè wa òun àwọn ti lè sí ni wọ́n máa bolé pé. lànà ìjọ pé sani bá gbọ́ pé wọ́n bá gbọ́ pé ọ fi irú oko yìí ti sàárà láwọn mọ̀lẹ́bí oko tó dájú ní oko rẹ̀ káàrí pé abdullahi kan lọ gbé e fún lókè odò. àti ilé ibú lọkùnrin yìí tó sì mọ̀ pé àti jẹ àti mú ó lágbára fún mi kódà kó sì dá sí méjì kó fẹ́ mi kó fẹ́ mi kó lọ kan ànábì lọ ha fáwọn fámìlì rẹ̀ ọ̀dọ̀ fámìlì láti máa bẹ̀rẹ̀ sàrà ànábì tó máa encourage wa ó sọ̀rọ̀ tó wà ń bẹ̀ ànábì ní oore méjì ló wà ń bẹ̀ sàrà tàbá ti fún fámìlì wa oore àkọ́kọ́ ọ̀gbà aládàkọ ìsọdakọ sàrà tó lọ́lá jùlọ torí pé kọ́mọ kọ́mọ kọ́mọ kọ́mọ kan gbọ́nú tàn ọmọ kan gbọ́nú tàn pé ilé táwọn ń gbé yìí ìwọ lọ kọ́ fún bàbá wọn pé ilé táwọn ń gbé yìí ìwọ lọ kọ́ fún bàbá wọn. níjọ́ tó bá rá wọn tí wọ́n rẹ́ǹtì lé tí wọn ò rówó san tí wọ́n á lé wọn kúrò nílé tó bá rí wọn ah, tó bá ká wọn lá kí bàbá wa pé ló kọ́ lá ni hmm, ó ṣẹlẹ̀ sí mi náà ọdún tí ì bá ṣẹlẹ̀ sí mi èyí tí mo fi gbó mo fẹ́ rówó san ó kú bí oṣù méjì tá a san wọlé mo ní mo fẹ́ san wáyé ọlọ́run ní ọmọ bọ̀dá mi pè mí ló ní kí n wá ló gbé kọ́kọ́ lé ìlú lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n wo báwọn ẹni ìbọn ṣe bí wọ́n ṣe yẹ̀yẹ́ tó à ah, ọlọ́run ju da fún wọn o ọlọ́run bá dada wọn jẹ́ tó bá kórìíra ẹ̀dẹ́ tẹ́lẹ̀ kílẹ̀ pé ó ṣe yan náà wọn sáré wá ni àti bọ̀dá yìí náà ṣe tó báyìí anabi ni ọtí ọtún gbalada pé ọsùnmọ̀lẹ́bí pọ̀ alọ́run á sọ nínú àdìsí kò ó kún mọ̀lẹ́bí ń sọ fọlọ́wọ́n ọba ó ní wọlọ́wọ́n ọba gbogbo ẹni tí ọlọ́run ní okùn mọ̀lẹ́bí asopọ̀ mọ́ kínní aláàrúṣì ni aláàfin ọlọ́run ọba gbogbo ẹni bá da èmi pọ̀ ìyẹn pé ẹni bá da mọ̀lẹ́bí pọ̀ tó bá da mi pọ̀ ọlọ́run bá dà pọ̀ mọ́ra rẹ̀ bẹ́ẹ̀ bá já mi já òun náà kó lára rẹ̀ ẹwu tó rí níbi sọ́dọ̀kọ̀ tó bá ṣe fàràtà lásán ọ̀ kí ni sọ́dọ̀kọ̀ ni ọ̀ ní gbalada pọ̀ tábí sọ́dọ̀kọ̀ ẹjẹ́ àwọn àwọn wa tán bá sun wa dáadáa tán bá sun wa jù. anabi Muhammad sallallahu alaihi wa sallam ó ń tọ́ fẹ́ mọ̀ pé ẹnire ni ọ́ wọ́n fẹ́ mọ̀ pé á ẹnire ni ọ́ o tó láwọn yẹn mọ̀ pé ẹnire lẹni ni ọ́ ni báwọn ará àdúgbò yín bá àwọn tán súnmọ́ tán súnmọ́ tán wọ́n pé ẹnire ni ọ́ á anabi lẹni ni ọ́ àwọn alẹ́ ẹgbẹ́ àwọn lórí ọtán àwọn náà rí ọtán ìtàwọn tí wọ́n ń gbọ́ pé ẹni rẹ ni ọ́ ẹ̀ẹ́sẹ̀ ẹni rẹ tó o bá sábà pé èèyàn burúkú ni ọ́ àwọn ilé yín wọ́n sọ pé èèyàn burúkú ọ́ èèyàn burúkú ni ọ́ so n tafẹ́ mú mi hadithi pọ̀ àmì ìtafẹ́ lòdì pé láǹtà ní lòdì pé rọ́ àti àtúnṣekú mímọ́ tó ṣe bù bẹ́ẹ̀ ló bá fẹ́ bóyá lásọ èyí tó lè wọ̀ mọ́ni mọ́ fúnyà bẹ́ẹ̀ bóyá lásọ wá sílẹ̀ sílẹ̀ bọ̀ wá ngbà wọn wọ ah, eh, ìgbà tó fi wà tó tọ́ tẹ̀lé wọ́ tó ti gbé jáde àwọn àti ti pé kò sí wọ̀ mọ́ ngbà wọn wọ àní wọn fún un pẹ̀lú mi alẹ́ lọ sọ́nà nítorí ẹ̀ àmọ́ yóò mọ wáyé lẹ́kọ̀ọ́ kan náà pé èyí tó pé ọlẹ́ wọ́ jáde ó kàn wọ́kọ̀ fún ni ẹ máa ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá rẹ lómi tó bá gbóúnjẹ jáde oúnjẹ di ẹ̀sáyà ni o àwọn yẹn gan yẹn ti júnú lé pé yẹn gbé yẹn gan sí ní kó mọ á ju òsì náà lẹ bẹ̀rù tó báyìí òsì náà lẹ bẹ̀rù tó báyìí ẹ wá gbé yẹn gẹ́sí lé fáwọn iwájú táwọn ẹgbẹ̀rún èèyàn mẹ́ta tí wọ́n jẹ tí wọ́n mọ tí wọ́n rí yóò tó wájú tí wà ń larí mọ́ ẹnìkan tó sọ̀rọ̀ kánjọ́ kan wọ́n ní àwọn olówó náà ni ló bá kó sẹ̀mó ló kó sínú ẹ̀yìn búùtù ìkànnì àwọn ẹ̀gbọ́n rẹ̀ bá bá ń bẹ́ẹ̀ tí ń kó sẹ́yìn búùtù mú lọ́n lọ olùfẹ́ lọ́dà ọ̀dà sẹ̀mó lórí olólóbi ẹ̀ sáyà ó ṣe kí ni ẹ̀fọ́ yẹn sáyà ó ní mo ti gbọ́ èso ni wọ́n tó ọwọ́ ilé yá pọ̀kùn pọ̀ wá lọ lé mi ilé fún yẹn wọ̀dá mi o mo lé mi ó jẹ́ yìí jẹ ilé ìkọ́ àwọn akọ́kọ́ lọ́wọ́ àbí fún mi eré ìtẹ́ ní jẹ. báyìí ní sẹ́nu ẹlòmíì ó gbóúnjẹ jáde nu létí ti waste ẹlòmíì ó di sumanu lé iṣu tí èsì méjì mẹ́ta mẹ́rin márùn mẹ́fà yóò ti wá mú ooru tó máa ń bàbá yìí yóò ti bàjẹ́ yóò wá dá àfúnlé fáwọn ẹran àwọn yóò àkọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ àní ordinary ẹ̀gẹ́ ẹ̀gẹ́ òun ni ò pọ̀ pọ̀ náà bá ẹnìkan wá dé mọ́nu lẹ́ńtì ẹ̀ ẹ̀gẹ́ wa kó wa ti pẹ́ nulẹ̀ wáyà gbàgbé rẹ̀ ní ojú ajẹ́ra wọ́n á mú wa sa fáwọn ẹran ó wá kún abọ́ lẹ́nìkan wá kọjá mẹ́ ẹ́ elédìbú làwọn èèyàn elédìbú làwọn èèyàn ẹ̀wọ̀n pẹ̀lú pẹ̀lú wàhálà elédìbú ni wọ́n lóòótọ́ eléyìí ibú ni ọ lò tọ́ o. àní ẹnìkan da ráìsì sínú gọ́tà ráìsì mo fi ọlọ́run búra ẹnìkan sì bọ́ bẹ́ẹ̀ ó sì rè ráìsì náà ti ṣe ní o ó sì rè wọ́n á sọ pé aládùúgbò àwọn akẹ́kọ̀ọ́ náà ni o ó ní àyè sẹ́bẹ̀ ẹ̀ máa rẹ̀ kí ni ah, wọ́n lọ́jẹ̀ àwọn tẹ́yìn kan gbélé pọ̀nù fa tí wọ́n lè fa bàjẹ́ wọn kọ́ àkọsíkè fún wọn látàná. sọ pé tó wọ́n fi rí o tó o fi rí òun nìyẹn pé kèsì lásán láyé fúnfẹ́ fẹ́ràn. lànàbì sallallahu alaihi wasallam sọ pé wallahi la yu'min wallahi la yu'min wallahi la yu'min anabi mo fi ọlọ́run búra anabi ò nídìí kó búra kó tó sọ̀rọ̀ ká tó wá gbàgbọ́ fóònù kó tó ní kó rí pìtì ẹlẹ́mẹ̀ta ni kó ní la yu'min wallahi yẹpì kò ní mọ̀ nínú anabi ni wallahi la mo fi ọlọ́run búra kò ní mọ̀ wallahi la yu'min mo fi ọlọ́run búra kò ní ìmánì wallahi la yu'min mo fi ọlọ́run àwọn sábẹ́ ní kílódé ta lẹ́rìí búbá yìí ta lẹ́ ń tọ̀ wọn anábì inú òun lẹ́nu tó jẹ́ pé òun jẹun lálẹ́ nígbà tó lọ sùn àwọn tán jọ ń gbàdúgbò àṣírí kan nu wọn táwọn sùn lébi tó sì mà ìsìbájọ́ ń gbé pọ̀ níbi kọ́ amẹ́ntó ní amẹ́ntó ní náà ẹ̀ńtẹ́jọ́ ń gbénu lẹ́kàn náà ẹ̀ mọ̀ pé yóò wá dáná ẹ̀ wá rí kó wá dáná tí ó sì gbà wẹ̀ sí ẹ̀fọ́ yẹn sàárì ẹ̀ rí pé ní ayálágbájá àti ẹ̀rí àbúrò ẹ̀ fi lónìí fa àmọ́ tẹ́ wọ́n sàkóso wọn ò sì tọ́wábù ọwọ́ ajẹun wáyó ẹ́ èyí wọn tún inú nìkan lẹ́yìn gbé kẹ́ èyí tí wọ́n á jẹ kù lánàá kẹ́ ẹ̀ tún wá lọ dàrú ẹ̀ nù kó wọn á rí inú lélẹ̀ tó bá fẹ́ dalẹ̀ ẹnu tó bá ti dá yìí wàlẹ́ ó léwu ó léwu ọ̀tún kówó sí torí pé òun àtàwọn ọmọ rẹ̀ jẹ́ ń sùn èyí tó tún jẹ láàárọ̀ wọn ò mà tọ̀sán gan kan ti mà táwọn ń dalẹ̀ títún bọ̀ wọ́n lè wò báyìí kan wò báyìí kan wò báyìí kó sì gbé àmàlà jẹkùn nulilẹ̀ tí lọ fọ́n. lànà ti di pé ọ ní mọ́ ni ẹ wá wọ àwọn yẹn ti dájú tó lu yìí ẹ wọ àwọn yẹn ti dájú tó ní ìlú yìí àwọn yẹn dájú ní ìlú yìí mo fọ́n lọ́n búra wọ́n dájú burúkú tẹ́ bá dé family house àwọn ẹlòmíì tọ́mọ́n family house lágbájá kọ́lá lé àbá rẹ̀ rí kọ́lá bú àbá rẹ̀ nu tí lóòótọ́ abẹ́ sáàdà tí ẹ rí pé ìyá mú eléyìí pé ìyá mú eléyìí alẹ́ lómi ó kó ládùúgbò yóò lọ kọ́lé sí jìnnà ìmẹ́rin tó sọ ọ́ rí ni bá fẹ́ ìgbà nù kò tí sáńsẹ̀ bá fẹ́ kọ́lé ń lọ kọ́lé sí pé mọ̀lẹ́bí kan fẹ́ wà mẹ́gan owó lẹ́ẹ̀mejì pé bàbá alájí lè ń kọ́ nítorí wọn fi àwọn ajá sẹ́nu ọ̀nà ẹ̀wù sí pílánù gbé sí ayé rẹ̀ rẹ̀ àwọn yẹn máa ń sá fún mọ̀lẹ́bí ni bẹ́ẹ̀ sì ni mọ̀lẹ́bí ara wọn láti ṣe rírí ayé àtàlẹ̀ kìyàmà bí wàhálà bá ṣẹlẹ̀ láyé àwọn mọ̀lẹ́bí kọ́kọ́ ni bí stroke bá mú ọ stroke bá mú ọ àwọn ọlọ́jọ́ rẹ̀ gbogbo àwọn mọ̀lẹ́bí tó sá fún ìdẹ̀rù padà á di ọmọ kọ́dà ìyàwó yẹn lè sá lọ kódà àwọn ọmọ rẹ gan lè má lè faradà pẹ̀lú ẹ̀ mọ́ ọmọ rẹ wà nàìjíríà ni wọ́n wá sẹ́ni pé lọ kí sábúrò àbá rẹ̀ kan wá fún wa jóòtì jóòtì sí ni kódà yóò fẹ́ lè fún lómi kí bátìrì ìmọ̀kó kú àrùn. àwọn tó bá rẹ̀ wá àwọn mọ̀lẹ́bí náà ni wọ́n kọ́ wọ́n kún wa bàbá kú àwọn náà yóò kú wa àwọn làwọn sá fún nígbà tí ó kàn bẹ lọ́wọ́ wa tí o bá sí máa wá sọ́dọ̀ wọn àbí nítorí lẹ́yìn gbogbo tó bá ti ń jẹ́ ẹ̀dá ọlọ́run ba ẹ má yà wọn fìyà jẹ wọn láǹtà náà lòlẹ̀ bí rọ́ hátà tó ń fi kún mi máa ti hẹ̀bùn táyẹ̀ fúnyàn ní nǹkan lóòótọ́ ilé fúnyàn ní nǹkan tí wò lò mọ́ o àwọn lábáwọ́ pé wọ́n ní kullu saqatin laqatin kullu saqatin laqatin. bó mo fẹ́ sọ yín bàbá yìí. ẹ̀ẹ́n tí ò bá wúlò fẹ́ ni eh? ntí o bá wúlò fẹ́ nìkan kó ló sákìtì ìtumọ̀ sákìtì ntí ẹ bá sọnù lákìtì ẹnìkan ló kéde yìí ẹnìkan ni ó he gbogbo tó máa sọnù ẹnìkan ni ó he kọ́dà ó ti máa gbolo táàfin ah, mu kéde ṣe wá tó sọ àkàkiri àwọn agolo mílíkì àǹkan tó ń sọ àkàkiri kọ́dà èso yóò gbé kíní sáyé tó jọba wáyé yóò gbé abẹ́rẹ́ sákìtì nù èso lákìtì ẹnìkan ni ó mu so aṣọ tí wọ́n ní pé ìwò wò mọ́ sáàkìtù tiẹ̀ mu wọ́n lè mọ̀ wọ̀ pọ̀ sí lọ́dọ̀ lómi láàkìtì ni wàláì pé ní ẹ tí ó lọ́nu ọdún tí ó tún gbé tí ó gbé tí ó gbé bò sí ọjà yìí pé tí ó ṣe lẹ́gbẹ̀ẹ́ tààrà tí ó bá rí pé aṣọ yìí yìí nìkan ọ̀hún àárín ẹ̀rín pé ọkùnrin yìí sá. so mọ sọ mọ èyí tá a sọ èyí tá a sọ yìí mọ gbọ́ yín lọ bí pé èyí tó bá lò mọ́nú dúkìá mọ́ fún yàn mọ́ gbọ́ yín lọ bẹ̀ a kàn sọ pé afdal sadaqa n tí yẹlẹ sọ fún wa nù àwọn sara ti bẹ́ẹ̀ sàrà sàrà tó dáa jù mimma tuhibbun n tẹ́ bá nífẹ̀ẹ́ sí jù nù dúkìá yín oníkẹ́mẹ́ fáwọn èèyàn àmọ́ tó wà lè fáwọn èèyàn lára wọ́n fáwọn èèyàn o àmàlà tó ti ju títí ń rùn ọ̀sọ̀ yẹn nù ní síbà nísìnyí ọ̀sọ̀ yẹn nù ní abiola ọba balẹ̀kíọ́lá mọ́sàsíwá lọ́lọ́rọ́ ọlọ́run tí wàá lọ́rọ̀ lọ́rùn bá a ti ń sọ yìí yóò wẹ̀ lómi kọ́ lọ́rùn kó sóun lọ́rọ̀ kó wọn dára ọlọ́run jọ àrà tó dá ọlọ́run jọ rí dá o ọlọ́run bá tó bá fi alọ́rọ̀ kó jẹ́ pé ìmánì wa ni mo kọ̀ǹtúrò gbogbo ń tabá ní bí mùsùlùmí ṣe lówó tó láwùjọ yìí wàláì ẹ wo àánú àwẹ̀ báwẹ̀ yìí ṣe gbẹ báyìí náà yìí gbẹ bọ́lọ̀ ń búra tó àwọn kan ti bẹ náà àwọn mùsùlùmí kí n kótó dúró àbáyé àwọn yóò kó nǹkan wá bìsín àbábò ni ẹ̀ kò sí tata ẹlòmíì kan dé náà ni àfáàdà kò bá láì jẹun lónìí níwọ̀n àwọn lọ sí ah, ìbímọ tó ń bẹ́tà bí ẹ sáté àwọn àgbà tó bẹ́ẹ̀ fáwọn eléyìí ni ẹgbẹ́ eléyìí ọlọmọ lé díẹ̀ àwọn èèyàn ń sọ́fà gan ẹ wá wà nǹkan bẹ nísìnyí àwọn dè mọ́lé ni wọ́n dè mọ́lé ni àwọn míì gbé pamọ́ torí 2019 ah ah bó lẹ́sẹ̀ gọ̀ báyìí 2019 àwọn yẹn mọ̀ gbọ̀ 2019 ọ́ débi ọ̀rí níbi ọmọ ọjọ́ owó bọ̀ láyé ẹ́ńtàlá tẹ̀dìrì ọmọ àwọn àlìkíyàmọ̀ yẹn wá tún ṣe anábì béèrè ó béèrè bí ìkọlọ àwọn sọ̀hábà anábì níta nínú yín tó nífẹ̀ẹ́ owó tiẹ̀. tó nífẹ̀ẹ́ owó àwọn tí ó jogún rẹ̀ ju tiẹ̀ lọ. bí tanabi rọ ọ̀sàbẹ́nu ànábi ní ha bàtà ìyá dèdèrè àwọn ojogun kọ́mọ tó jọgbọ̀n. ìyẹn ogún náà kéré náà náà ànábi ní hmm, èyí tó jówó tí gangan nu dúkìá yín èyí tẹ bá ná ni o ti nà lè gé tí ó jogún èyí tó bá ná tó jẹ́ tó fi jẹun sára rẹ̀ ara ẹni lọ èyí tó bá ná tó fi ṣe sọ́dá kọ̀ fáwọn èèyàn ìwọ lọ ní ọba lálẹ́ kìámà sọ́wọ́ ẹ̀ ti ń bẹ lápò rẹ̀ òní aláìkè jẹ tiẹ̀ lẹ́ẹ̀fì ẹ̀ lómi bá kú báyìí àpò ẹ̀ làwọn ẹ̀kọ́ sáàsì náà kẹ́ wà pọ̀ ẹ̀ àwọn èèyàn burú òkú bá ó tó kọ́ ó tó kọ́ ó tó kọ́ ó tó pàpò ó kọ́ ó bá pò òkú ó tó kọ́ wọ̀ ẹ̀ jáde ó kọ́ wọ́n sí àpò náà pọ́ọ̀sì ló kọ́ gbogbo tí mẹ́mẹ́ kò fẹ́ mọ́ tí mẹ́mẹ́ sákòó fi sápò náà ẹ̀wù tá lẹ́mi sọ fún wa nu bàbá kan kújọ kan wọ́n á lọ sí àbá bàtà lọ sí àbá mi káwọn yẹn tó wá padà sílé wọ́n á bá ọmọ kéékèèké bí àwọn ọmọ ọdún mẹ́wàá wọ́n á ń bá wọn sọ pé èmi ní ìmọ̀ eléyìí rechargeable rẹ́ẹ̀dì kan báyìí ti máa ń níná fúnra ẹ̀ èmi lè wele yìí gbogbo ọba mú yẹn èmi sì mú eléyìí àwọn ọmọ kékeré àbẹ̀wò pé máa ń pè nǹkan lẹ́yìn òkú. so èyí tó ṣe sáyẹ̀tì wọn làwọn tó bá wọn mú un wọ́n sọ pé alájí ti lọ ìdájọ́ ìbúrẹ́ lòun mú eléyìí ló mú tọ́sílẹ̀. bẹ́ẹ̀ náà làwọn tó bá dàgbà náà wọn fojú ya fọ́tò pé ah, ilẹ̀ tí bẹ̀lágbájá ẹnìkan kan ò mọ̀ fálájì ni mo ní. ìbí tó parí ayẹyẹ sí kan ntànàbí sọnù so ẹ sànù àwọn tí wọn ò ní ẹ sànù àwọn tálíkà ẹ kó jáde two thousand nineteen fẹ́ dé tó bá dé ọlọ́run pèsè mí fún yín tó bá dé sí yìí òun ló fà àwọn èèyàn kó pamọ́ fún two thousand kìíní ni àwọn èèyàn sọ́fà bẹ́ẹ̀ ni owó tèmi àti ẹ̀ náà ni ọlọ́run sábà tán òjò wáyé sí so tí a lè ná tí má ni wọ́n mọ̀ kọ́ńtò òní fún ọlọ́run subhanaka allahumma bihamdik. أشهد أن لا إله إلا أنت وأتوب السلام عليكم ورحمة الله وبركاته أعطاني بيري